Yorùbá ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú àsìkò ní láti dìde ká ronú ara wa. Àsìkò ní kò sowó, kò sépo, kò soúnjẹ nínú, kò sowó lápò. Ẹ jẹ́ ká ronú Yorùbá. A ẹ jẹ́ ká ronú ara wa. Hmm. àsìkò láti mú ohun gidi ṣe ló délẹ̀ yìí, àsìkò láti ronú ara wa. Òun la wà yìí o. Ẹ jẹ́ ká ronú o. Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa o. Ẹ jẹ́ ká mú nǹkan gidi ṣe. Ẹ jẹ́ ká mú nǹkan gidi ṣe. Ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. Àwọn ìjọba ń fìyà jẹ ará ìlú. Kò sí kò sí kò sí kò sí kò sọ́nà. Ogun kò sọ́nà, kò sí epo là ń pa tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí kò sí lọ́wọ́. Ìwọ tó bá fẹ́ rìnrìn àjò kò sí ibo tó fẹ́ fi lọ. Ẹ jọ irú ayé wo wá lé lé Ṣé ìgbé ayé tó da òun là ń gbé yìí? Ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ jẹ́ ká ronú ara wa. bá mi wo fídíò yìí. Owó tí à ń pariwo pé kò sí níta, òun làwọn ará ibí yìí wà tí wọ́n ń ná. Ẹ wo àwọn ará ibí, àwọn tó ní Báwo ni owó tuntun ṣe dé ọwọ́ wọn nínú igbó tí wọ́n wà? Owó tuntun tí àwọn ará ìlú ń pariwo pé kò sí nílé ìfowópamọ́. Níbo ni àwọn jàǹdùkú agbésùmọ̀mí níbo ni wọ́n ti rí owó tí wọ́n ń ná. Àwọn ajínigbé, àwọn agbésùmọ̀mí, owó tí àwọn ará ìlú ò rí ná, òun ní ní ọwọ́ wọn tí wọ́n ń ná yìí o. Ẹ rí wípé.